so ìyá tó bí ọmọ à ń sọ yí pé tó bá ti lọ́kọ̀ yìí ó lè tọ́mọ yìí o ó lè gbàtọ́ o ṣùgbọ́n àní fún ní preference àṣepọ̀ fún ní preference tẹ́lẹ̀ mọ́ ṣùgbọ́n tí ọ̀nà bá tó wá látọ̀dọ̀ bàbá àwọn ọmọ pé ara ẹ̀jẹ̀ kó máa fún wọn lọ kò ní láìsí. májẹ̀mú méjì tó kù ẹnu àwọn àbá òkò lórí wọn àwọn tẹnu wọn kò dé lórí ni mo sọ yìí kí èèyàn pé lọ́pọlọ kó bàlágà kó jẹ́ mùsùlùmá kó jẹ́ ẹni tóun fúnra rẹ̀ ò ní ìdẹ́ntì amójútó àti wípé tó bá jẹ́ pé òun nìyá tó bí ọmọ kó má jẹ́ pé ó ti márì ẹlòmíì tó bá ti márì ẹlòmíì a jẹ́ pé ẹ̀tọ́ ta ló ní ju any other person lọ ẹ̀tọ́ yẹn máa bọ́ ní ọwọ́ ẹ̀. wọ́n wá fi májèmú méjì kan fún un tó jẹ́ pé ẹnu àwọn àbá òkú lórí ẹ̀. ìkíní wọ́n ní àwọn àfáà kan ní àlàádáàlà àlàádáàlà ní í pé kẹ́ni tó fẹ́ tọ́mọ àmọ́lẹ́ni re olódodo tí ò ní kúrú fún funfun tí ò ní fi bídíà pé súnà tí ò ní fi súnà pé bídíà ẹni tó wà lórí tọ́lọ́wọ́n ọba tí kànábí fẹ́ fi jíjí fún wa. àáfàá mẹ́nu bà á nípa pé àwọn àáfàá kan sọ ọ́ ó wá dáhùn ó ní àrẹ́rìí pélé yìí àìrẹ́rìí fún yẹn náà dẹ̀ lódodo ìdí ni pé a ti ka ọ̀pọ̀ ìtàn àwọn tó jẹ́ pé òpin à ń dé láàrin àwọn àtàwọn ọkọ wọn lọ́lọ́kan òjọ̀kan àwárí nìkankan tí wọ́n ti fẹ́ dájọ́ fún àmẹ́tí wa ní tíríkẹ́lì yìí kì í ṣe alùsùnà ó ti ẹ̀jẹ̀ pé mùsùlùmí ni nítorí pé ó ń mutí ó ti ẹ̀jẹ̀ pé mùsùlùmí torí àwọn kan máa ń bèrè pẹ́ṣọ̀ yẹn wọ́n ní tó bá yẹ àwọn àtàwọn ọmọ àwọn ṣé ọ̀dọ̀ bàbá wọn náà ni wọ́n fẹ́ kó wà bàbá tó yẹ pé bẹ́ẹ̀ palọ̀ ló ń jókòó sí ó ń kí bíà ni ó ṣe kò ní kó ìṣe yẹn ran ọmọ ìdáhùn ni pé ẹ̀sìn ẹ̀ ò bá fi apẹ́sẹ̀sìn wa àkọọ́lẹ̀ jẹ́rìí sí pé a lè gba ọmọ lọ́dọ̀ ẹ̀ tó bá lẹ́tọ̀ọ́ sí láti kọ́ nítorí pé ó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kò dúró déédéé torí àìdúró dídé yẹn a lè fi gba ẹ̀tọ́ ẹ̀tọ́ ti pé ìkan nú àwọn òbí tá a fi kọ́mọ ó gbé lọ́dọ̀ ẹ̀ ni torí pé gbogbo àwọn èyí tá à ń rí iṣẹ́ ọlọ́run ó fún ẹ lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ wọ́n tó bá ti jẹ́ muslim nídìínà ẹ̀ ní kọ́tọ́dì ọmọ ẹ̀. májẹ̀mú keje alhurriya ìyẹn ni wípé sẹ́ni tá a fẹ́ kọ́mọ ó gbé lọ́dọ̀ ẹ̀ tá fẹ́ fún ní kọ́tọ́dì ọmọ yìí kó jẹ́ abiyì tí kìí ṣe ẹrú ẹrú nínú òfin islam ẹnìkan ni tó jẹ́ pé èèyàn bíi tiẹ̀ ó ti fi owó rà á bóyá wọ́n dẹ̀ kó mógun ni lópin ìgbà tẹ́niyẹn ò bá fún ní freedom wípé mo tu sílẹ̀ àbí pé mo fún ní ọ̀nà pé kó rárá ẹ̀ padà ẹrú náà ni ó máa jẹ́ títí tọ́lọ́mọba fúnra rẹ̀ á fi tu sílẹ̀ wọ́n wá ní tó bá jẹ́ ẹrúbìnrin làwa rò fápèjúwe pé ọmọ ẹnìkan tóun àtọkọ ẹ̀ jà àǹtí ẹ̀ àbúrò ẹ̀ lóbìnrin tó jẹ́rú ló dángájíá tá a kẹ́kọ̀ọ́ mọ̀ yìí lọ gbé lọ́fẹ̀ẹ́ àwọn àbá yìí ni torí tó jẹ́rú ẹ̀tọ́ tiẹ̀ gan-an kò kú tó ọmọ tó fẹ́ gbàtọ́ kò ní jẹ́ kọ́mọ òun ní full right ibi tó bá ti ń kẹ́kọ̀ọ́ bí ẹ̀ làwọn ṣe ní kéèyàn jẹ́ abiyì tí ò ti ṣe slave ó yẹ kó wà nù májẹ̀mú tá a máa fi dìtámì bóyá èèyàn lè gba kọ́pọ́dì ọmọ àbí kò lè gba kọ́pọ́dì ẹ̀. ṣùgbọ́n nínú àwọn àfáà tó takò imam malik rahimahullah òun ò ní májẹ̀mú àwọn májẹ̀mú méjì tá a dárúkọ pẹ̀yìn yìí ẹnu òkò lórí ẹ̀ ṣùgbọ́n márùn-ún tó kọ́kọ́ yẹn ó ṣe pàtàkì dáadáa kárí pé wọ́n pé wọ́n fẹ́ dájọ́ pé ọ̀dọ̀ ẹnìkan ni kọ́mọ gbé àbí kò lè gbé ní ìfẹ́. ṣé wá rí àkíyèsí tá a máa tò wá sí nípa kọ́tọ́dì ọmọ ni wípé tí òpin àbá ń wáyé láàrin àwọn òbí ọ̀pọ̀lọpọ̀ irú imán tá mọ̀ táwọn brothers àtàwọn sisters máa ń display títí pé yìgì fọ́ wọn kì í display irú ìmánì yẹn mọ́ tó bá ti di bí ọ̀rọ̀ kan kó tí tí yìgì bá ti fọ́ nítọ̀ kálukú a máa wá jáde báwo lọ́lọ́run ṣe ní ká kílẹ̀ tọ́ tọ́lọ́wọ́ bá fi kíni lọ́wọ́ nìkan kan wá ní kálukú ń dùn mọ́ each person will now be fighting to have the most advantage èwo ni mo lè rí bù sọ́dọ̀ tèmi ní kálukú máa wá dùn wọn ọ̀dẹ̀ fẹ́ ká gbàgbé wàláhì bí bá a ṣe ń ṣọ́ lọ́hùn ọba tá à ń káyọ̀ ọlọ́hun nígbà tá a wà lábẹ́ ọkùnrin bẹ́ẹ̀ náà ni ká máa ṣọ́ lọ́hùn ká máa káyọ̀ ọlọ́hun ọkùnrin àbájé ọlọ́run ọba ṣe ń sọ yín pé yálà kẹ́ ẹ máa kẹ́ra yín lọ àti kẹ́ ẹ yára yín yíyà àtàlàáfíà yíyà àlàáfíà ni pé ìbẹ̀rù ọlọ́run ìṣọ́ òfin ọlọ́run ká má gbèjú lẹ̀ nígbà tá a yára. ọlọ́wọ́ lọ sílé ẹjọ́ wọn a máa dájọ́ ń gbà míì ní àtẹ̀tẹ̀ ni pé ẹjọ́ yẹn ò fíbọ̀ wa ọjọ́ tí wọ́n dá ò bá fíbọ̀ wa sábàjọ́ sẹ̀ríà ẹ̀jẹ̀ ló ní nǹkan tóun rí ó ní nǹkan tóun wò tóun fi dáa wọ́n fẹ́ ká fọ ọwọ́ nú ọlọ́run wa ni ká máa fọkún sí lọ́rùn ká má máa wá kí decision yìí pé ó tó sọ tí ẹ̀ máa nì èyí tó sọ yẹn ò pé mi wàláhì kóòtù táyé ó ṣe é gáǹkà téèyàn bá ta kóòtù sẹ̀ríà nípa kí kò tó tẹ kùránì mọ́lẹ̀ ni tó bá tiẹ̀ dàbẹ́ ni pé nǹkan tó ṣe ó kẹ̀ ẹ̀ láàárọ̀ ó kẹ̀ ẹ̀ lọ́sàn-án kì í ṣe ègbè ọjọ́ alẹ́ àkàbàmọ́ ẹ̀ ọ̀tẹ́yìn ọjà gbà tó ẹjọ́ tí wọ́n dá yóò tẹ́mi lọ́rùn o kò bá fẹ́ ẹnu mi mu ṣùgbọ́n nígbà tó yẹ pé adájọ́ lòun ti wo oríṣiríṣi nǹkan àwọn tóun kí tóun pa ló mú òun dá báyìí ìwọ wàláhì kọ́gbọ̀n ọ̀rọ̀ yẹn òun ló máa ní wàlá àkọ́tútù lèmọ̀tàkì. rántí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn kó máa ń bá wa fọ̀bọ̀ sẹ́yìn tá a máa ń dá àwọn abala kan tá a máa ṣàlàyé pé àwọn àpá ní ìyapa ẹnu. kí ló ń fà ìyapa ẹnu àpá fún àwọn ẹ̀rí báyìí. ìmí ń wò bá mi àwa ní imam malik sọ báyìí imam shafi'i sọ báyìí. tọ́tọ́ wá yan ẹnìkan kálíkọ ọlọ́run ọba kan tí ò rí ju tíràbí méjì mẹ́ta tó kà lọ tí wọ́n bá yàn ní kọ́ọ́dí pé òun ni kó jẹ́ george ọ̀rọ̀ àwọn àpá wa pín ọ̀rọ̀ ẹnìkan nu wọn náà dẹ̀ lòun máa sọ pé ní òun balẹ̀ sí láti fi dájọ́ èyí tẹ́lẹ̀ máa balẹ̀ sí èmi tèmi lè má balẹ̀ sí ìdájọ́ yìí kò sí bó ṣe fẹ́ fẹ́fọ̀ mi mo lè máa wá fọwọ́ dánú pé ẹjọ́ àbòsí ló dá tó sì jẹ́ pé ibi tóun fì sí òun ló fà á àmẹ́tí náà ṣe rán alétí pé àjọ àmọ́ adájọ́ ń gbà ní tẹ́jọ́ ò ní correct ṣùgbọ́n kò kí bẹ́ẹ̀ lọ́sẹ̀ tún lẹ́sàn-án rí lọ́dọ̀ ọlọ́run ìyẹn ni pé kò dá níta àfẹnú kò dá níta bọ́lọ́wọ́n bá ṣe ní kó rẹ́rìí ẹ̀ mọ́ ó wá ṣe ijtihad ó ṣe gbìyànjú láti fi òdodo tó mọ̀ láti fi tọ́jọ́ yẹn tó bá tiẹ̀ kù díẹ̀ káàtó ó lọ́lọ́wọ́n kò ní jẹ́ ń yà ọlọ́run yóò sàn lẹ́sàn-án pé ó ṣègbìyànjú lórí òdodo àwa tá a wá gbà tá a gbọ́ tá a gbà anílàdà pàmò sùúrù àwa tá a gbọ́ tá a kọ̀ tá ní ìfẹ́nu ló ṣe tí ó dẹ̀ ṣe fẹ́nu ẹjọ́ ló máa jẹ́ fún wa lọ́dọ̀ ọlọ́run ọba tó mò ń bẹ̀ wá títí tó pin abá ń dé oríṣiríṣi display character change you expect èèyàn máa ń rí ẹ̀rín la máa ń rí lọ síbi ìgbì ẹ̀rín tó la máa ń rí kúrò bí tí wọ́n bá ti ń yára but wa sọ́lọ́run ọba ti pé àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ yìí ọlọ́run á bá wa fi á bá wa fi de ìṣètọ́n tí máa fọ́ kí ọkọ̀ àtayá máa yára wọn á bá wa fi dè mọ́lẹ̀. now um, wọ́n wá ní ntìhá òmùtẹ́tìlá àdọ́nà wọ́n wá ní afún ẹnìkan ní kọ́tọ́dì ọmọ láti éèjì wo ní éèjì wo ni. àwọn àfáà tún lórí eléyìí. ó dájú pé period tọmọ ní ìdààmójútó jù òun náà ni period kékeré tí ò lè dá nǹkan ṣe ó fẹ́ tọ̀ ní ìdẹ̀ntì àrùn lọ́wọ́ ó fẹ́ yàgbẹ́ báwo ni a ṣe jẹun báwo ni a ṣe wọṣọ. wọ́n wá ní àwọn àǹfààní